إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل من يهده إنها على كل حال ونعوذ بالله من حال أن ọ̀rọ̀ dáàbọ̀ ọ̀rọ̀ dáàbọ̀ bọ̀yá láti bọ́ ọ̀rọ̀ rà lánàá àti gbẹ̀rẹ̀ náà. Wàtáwà tó dúkú ilé ìsìn yóò di pé ìtùkà bẹ̀rẹ̀ ìtùkà bẹ̀rẹ̀ ìtùkà bẹ̀rẹ̀ parí ẹ̀sìn ìgbẹ́ àjọṣe lẹ́nu one twenty six àbúrò dáàbọ̀ parí àjọṣe ẹ̀tọ́ wá ní àṣetò kó múra ó tó tó lọ àti ètò ń bá lọ́wọ́ àkójọ lọ́dọ̀ àwọn òṣìṣẹ́ ẹ̀ sọ àti ètò ń láti ọ̀rọ̀ àkókò àná náfìlà ní ẹ̀mí àti oríṣiríṣi àbúrò àṣìṣe kíkà ọ̀dọ̀ wa tí náà tó lọ bẹ́ẹ̀ wọn náà lọ sí àwọn ẹ̀mí náà lọ ṣùgbọ́n àkùnrin lára ń wáyé ọlọ́dà kùn kúkú náà ọlọ́dà lọ sí ìgbẹ̀gbẹ̀ dáadáa. وعبادة وقوسي ربك وعبادة سبحانه وتعالى كتاب الآن ولا كتابني المسألة العشرون أكبر ربكم لوري مالك يوم الدين lọ́lọ́ ọba ìjọba òun náà ní alágbára a sì yóò ọba kí ọ ṣàfihàn rẹ̀ fún gbogbo bá gbogbo àjọ ìjọ ẹ̀sán ìdílé ìjọ ìdílé àwọn àgbẹ̀ àgbọ̀n yẹn ní àwọn ìṣẹ̀ títò àwọn ìṣẹ̀lẹ̀ lọ́dà ìyáàmà tọ́lọ̀ ń pọn káàkiri nínú Quran tó jẹ́ ọ̀sán sáà náà ti mẹ́rin báyìí wáyé mo tí ò sí ní títò kalẹ̀ àti àwọn díẹ̀ díẹ̀ ní ọ̀rọ̀ mẹ́rin bá títò wọn ṣùgbọ́n títò wọn lódìdí ọ̀sẹ̀lẹ̀ nínú nọ́ọ̀sì kọ̀ọ̀kan àwọn ọmọ wa gbìyànjú ó jẹ́ pé ìyàgbẹ́ ló a sì ní á sọ̀rọ̀ lórí ẹ̀ṣọ́ àlá nígbà tí àdúgbò bá ti bẹ̀rẹ̀ tí pé òní pé ká lọ lọ sí àyè bóyá ẹni náà ní àti àdúgbò náà tó lọ sí àdúgbò náà lè tó wà. ìta mẹ́ta lánàá a ní ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ onú àyíká tó ní àdúrà wọ̀lùṣó ẹni pé dídìdìde kó nínú sàárè tí ká tó sì wà láàyè oṣù gbà sọ́kà lórí ilẹ̀ nǹkan àkọ́kọ́ tí ọ̀pọ̀ ṣẹlẹ̀ nìyẹn ẹ̀mí ọ̀padà sí ara ara ló kù dìde padà àti mú ẹ̀rí oríṣiríṣi wá lórí ilé lẹ́yìn yẹn ẹ̀mí ọ̀wà kan ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì òun náà ni ìṣẹ̀lẹ̀ tá a kò ní ìṣẹ̀lẹ̀ tá a kò ní alhashir ìyẹn pé sísàrà jọ kíkó jọ lẹ́yìn bàtà. nínú sáré tó sì wà ní fífọ́n kálẹ̀ láàyè kálukú àwọn ẹlẹ́kọ̀ọ́ wà máa ti kálukú lọ́gbọ̀n náà wọ́n wà lẹ́yìn sáré kù yẹn so yọ máa ti ma àwọn pé ọ̀nà ń bẹ́ẹ̀ náà lọ́rẹ̀ kálukú máa lọ síbi àyè kójọ guarda, tó gbogbo wàhálà ká sí e agbọ́n ẹlẹ́kọ̀ọ́ kọ̀ọ̀dínlógún ká sọ oríṣiríṣi ṣe sí bíbẹ́ báwọn èèyàn ẹgbẹ́ yẹn káàkiri. ẹ̀fẹ́jọ́ mọ́mí ní tọ́lá ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn fẹ́ fi àjẹ́nà kótó bu àjẹ́nà àti mọ́mí tọ́lá òní fi àjẹ́nà tó bu àjẹ́nà aṣọ ìṣesí ló sì ti gbẹ̀ fún wọn. ìṣesí yẹn ńgbà tá a bá wà ní máṣá àyè ìkójọ tọrọ àjẹ́nà ò tí ì ṣẹlẹ̀ àdínà òun náà ní gbogbo àwọn ìṣesí yẹn. bẹ́ẹ̀ náà sì ni aṣàlàyé bẹ́ẹ̀ pé kálukú àwọn kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ̀ sí wọ́n ní ẹni ẹ̀sà wọ́n ní aṣọ lára ṣùgbọ́n aṣọ wọn mú lọ́wọ́ kàdúgbò wà wà ní òwò àkọ́kọ́ ẹ̀ tí ọlọ́ọ̀bà ní ọlọ́ọ̀bà kọ́kẹ́ aṣọ wò ó náà ní ká ní ànábì ìrọ̀lẹ́ alẹ́ sọ̀rọ̀ àkọ́kọ́ tóbi jẹ́ ẹ̀sà lẹ́yìn ìgbà náà àwọn ànábì ọlọ́run àti àwọn ẹni ẹ̀sà nínú àwọn ẹrú sí ọlọ́run ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ́ta ọ̀nà ẹ̀ka kò ní ìkó wọlé káàdì bèrè mọ́ òkúta wọlé máṣá dídúró táwọn èèyàn dò ó ní ààyè táàtì sí ìṣirò ẹjọ́ táàtì ní ìdájọ́ wa nígbà tí wọ́n ti ń dá àbọ̀ gírígírígírí wọ́n wà lóṣìlè kan nígbà tí ìyàwó ẹ̀ ṣe á jì tí wọ́n ní láti ti bẹ̀rẹ̀ ọ lọ́wọ́ ìrámù rẹ̀ tó gbéra tó gbéra mọ̀dínà tó gbéra mọ́tà tó gbéra ní pápá olóṣìṣì kálukú àti gidigidi ẹjọ́ ọlọ́tò ẹjọ́ ọ̀bẹ̀sẹ̀ àwọn adé mọ́kì ní àràbà kálukú ọ̀wà kúra ló níbẹ̀ fásitì kan tó lè gbá ló kúkú ká. bẹ́ẹ̀ náà ni wọ́n ṣàlì ìkóra tó yọ̀ ṣẹlẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí àlẹ́ ta ṣe ní àná a sì mú ẹ̀rí wá lórí rẹ̀. ẹlẹ́ẹ̀kẹrin ọ̀dà ni tóòlù tó fẹ̀rẹ̀ káàkiri fìlìmọ́ọ̀dù lè mọ́ra ti kú la. ìyẹn ni pé ìkóra ló ní àyè yìí ìkóra dúpẹ́ ìkóra dúró yẹ ìṣẹ̀lẹ̀ mọ́ni òun kálukọ́ wà. ọlọ́wà pé ọlọ́wà dé pé dídúró tájọ láì ní yọ ọ̀pẹ̀ dúpẹ́ káfẹ́ o ìṣẹ̀lẹ̀ mọ́ni ló náà. nígbà tí dúpẹ́ ọba wa ṣẹlẹ̀ yóò ti dúpẹ́ àdúgbò òkun ó ti bo ẹtí òkun ògbò níjọ́ náà onílò oṣù náà báyìí oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ọmọ ṣẹlẹ̀ ní àyè tá a ti dúró yẹn àṣọ ìwé apákanlọ àwọn ọ̀sọ̀ ìwé òjúmọ́ rẹ̀ tọ̀sí náà gbọ̀sánà ìbáyà fúnra bá di rọ̀jú àdìsí náà tó wà lórí ẹ̀ lórí wípé àdìsí náà ti kà síwájú nígbà tá a sọ̀rọ̀ àwọn tí ń rí bíbẹ̀ nípa sàká àwọn tí wọ́n yọ sàká ẹ̀rí pé òṣìṣẹ́ náà sọ̀rọ̀ náà ìdíyàjẹ lórí sàkà yẹn ọmọ ìdíyà rẹ̀ jẹ wọn ní ààyè tá a ti kóra dúró ẹni tó ti gbé wọn sọ owó rẹ̀ tó ní góòdì àti sílvà wọn sọ di ayọ̀ tí wọ́n máa fi lọ̀ ọ́ lórí wájú tí wọ́n máa fi lọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀gbẹ́ ẹgbẹ́ oṣù nínú ẹ̀ òtí ọlọ́sọ̀rọ̀ àjọṣán sọ pé kúlà máa ń bára dá òrìdá láwù fi mi ká àmì ìdáwó kàmsínà àlùfàfàlà. حتى يقضي يقضى بين العباد رجال سسان ذيكي gbogbo kiri yaba se kumara lẹ́nu ti gbóná bẹ̀rẹ̀ mọ́tò lọ ti gbóná mọ́tò bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì mọ́tò bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹta ní ọjọ́ tó ṣe pé kaba ní ká sí òdiwọ̀n rẹ̀ òdiwọ̀n rẹ̀ pẹ̀lú ilé ayé ó tó kà sí ìlànà àti kàtà one hundred and fifty thousand years fifty thousand years so kèsì pọ́sọ gbàdéke ṣùgbọ́n àti ẹ̀gbẹ́ àbúrúkú yóò tó fifty thousand years títí yọmọ síbẹ̀ fún tọ́lọ̀ ọmọ àlejò lọ́dún wa dájọ́ láàrin ẹ̀dá fàyàrà sẹ̀díláhùn ìmọ̀ ilà ìdánilẹ́sí wà ìmọ̀ ilà náà àdìsẹ́ wà ní sọ́yẹ́ mùsùlùmí lẹ́yìn ìgbà náà ni wọ́n wà ní ojú ọ̀nà rẹ̀ sínú àdìsẹ́ lòún lọ ní àbí inú náà ó tún wà pé ìṣẹ̀lẹ̀ yẹn ní mo fi àyè láti dúró ìlúgbẹ òṣìṣẹ́. ìṣẹ̀lẹ̀ ẹ̀ka ọ̀hún táwa mẹ́rin lé lónìí òun náà ní àṣẹ́kìlì awọ́ẹ̀ mílẹ̀ ọ̀hún fi àràṣà tẹ̀sí yá mímu níbi omi adágún náà ìtọ̀rọ̀ ìfọ̀ àdébí ọ̀sán ọ̀la àìsàlá nígbà tí gbogbo wa bá wà ní gbangba àlìkíyàmà tàfẹ́ gba ìdájọ́ ààbò nínú omi adágún tó lọ sí fún àdéhùn sọ́là ní dáhùn táwọn náà máa ń dáhùn yẹn ní pé orí ti máa lọ tiẹ̀ ẹ̀yìn ọkàn gbẹ́ kòkò kan síbi kan yọ ọkàn wá bí omi ó ti pa omi yẹn wá síbẹ̀ omi ọmọ lọ tiẹ̀ torí pé ìpìlẹ̀ omi adágún yẹn láti máa dẹ́nu ẹ̀ ọlọ́wọ́ wà nínú ọ̀sán ọ̀la àdéhùn sọ́là káwọ̀ yóò fún ní káwọ̀ káwọ̀ tó tọ́jú pé méjèèjì láti bá àjẹ́nà ìmú àkọ́kọ́ ńlẹ́lẹ́ ní ìní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀káwọ̀ mímu àkọ́kọ́ káwọ̀ mímu káwọ̀ àti mímu sallallahu alaihi wasallam nígbà tí ọba ti tú kálukú òǹgbé ọmọ ọgbẹ kálukú àti mọ́mìnira àti káàkiri olùgbé ọmọ ọgbẹ yìí náà mú mi ní òun níbi omi ànábi ọ̀sọ̀rọ̀ wa àlùsọ́là. a ti sọ pé ọjọ́ ìgbìmọ̀ òun ó sì wà ní òkè ara tó lọ sí fún wa ó ti yàtọ̀ sí kílé ayé àbáradà ní ìdílé fún ọba kẹ́míkà kọ̀ǹtẹ́jì ọ̀la ìsàlẹ̀ sílẹ̀ ẹ bá wá dúró lórí súnà ànábi ọ̀sọ̀rọ̀ wa àlùsọ́là lórí ìlànà rẹ̀ tí ò yí padà tí èso méjì à tí ọ̀pá àwọn ẹ̀sìn irú àwọn báyìí yóò mú bí káwọn àdàbò ọ̀sọ̀rọ̀ lọ àìsọ̀dà mímu tọ́ba mú yọ jẹ́ mímu àkọ́kọ́ igbe ọkàn balẹ̀ igbe àti àti ẹ̀mọ̀ yẹn ti dá dúró sí onílànà ọ̀sọ̀rọ̀ lọ àìsọ̀dà wọ́n bá tẹ̀lé wá kó sí àyè ìrùtọ́pọ̀ lọ́sọ̀rọ̀ lọ́wọ́ millions lọ́nà millions ló sì tó ń wá fíwọ̀ ilé yóò dùn bó ti lọ́ mọ́ ibi tó ti gbogbo ẹsẹ̀ tó wọ̀ òtí ọlọ́sàn lọ́la àdìọ́sọ́lá ń bẹ láàrin háwùlù rẹ̀ láti lọ yóò sì máa dá wà mọ́ pẹ̀lú kíni pẹ̀lú oríkà ara wọn oríkà àdìọ́lá tí gbogbo ó sì mọ́lẹ̀ tí ọmọ sọ pé àlùmọ̀ mi àlùmọ̀ rẹ̀ é bẹ́ẹ̀ náà ní lẹ́yìn àdájọ́ sọ́lá àwọn àdájọ́ mi náà láwọn ànábì ọlọ́run gbogbo wọn náà ní awúlọ́ọ̀mì áwùjọ tí wọn àwọn ẹni ilé tí wọn gbà wọn gbọ́ lásìkò wọn àwọn náà lọ síbi áwùjọ tí wọn àwọn náà lọ mọ mú bẹ́ẹ̀ àwọn tí òbí gbàgbọ́ wọn mọ tì wọn kó bẹ́ẹ̀ ọ̀rọ̀ wa nù àdéhùn tó wà ní látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà ó ní أبيض من هيلة من عدن لهو أشد بياضا من الثلج وأحلى من العسل باللبن ولا ولا ولا آتينه ولا آليته ولا آليته أكثر من عدد النجوم وإني لأصد الناس عن كما يصد الرجل قبل الناس عن حوضه قالوا يا رسول الله أتعرفنا يومئذ قال نعم لكم سيما ليست لأحد من الأمم تردون علي غرا حجلين من أثر الوضوء وجه صلى الله عليه وسلم أصل صلى الله عليه وسلم dájúdájú omi adágún mi tọ́lọ́wọ́ fún mi níjọba ìyáàmà tá a bá ti ká wo bó ṣe fẹ̀ tó ó tó láti Mẹdínà lọ sí ìlú adé lọ sí ibi àyílà ní adé yẹn ní ṣáìdì yamani wọn fi ṣe òṣùwọ̀n fún wọn. onípa fífún fún ó fún ojú ẹni fún yìnyín lọ nípa pé yóò lù ojú wo yóò fòkùn bálá bẹ́ẹ̀ náà sì ni aláàbí àṣà yóò dùn ju oyin lọ láti ìbá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni yóò fòkùn wàrà òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀ sáà pé àwọn ike ìmúmi àwọn ẹgbẹ́ ìmúmi kọ́ọ̀tà máa lò bẹ́ẹ̀ áfíríkà bìnrin àdẹ̀dẹ̀ lò ń kà á ọ̀pọ̀ ju ìràwọ̀ tí bẹ́ẹ̀ sọ́nà lọ. Èyí ṣe pé ẹni tó àwọn sọ wípé ebu tiẹ̀ tán kí nínú tó bu tèmi. Káàdì kí ni ọba ìpè tiẹ̀ bẹ́ẹ̀. Òṣìṣẹ́ ọlọ́sọ̀ sára sọ pé wá ìní láàsódò náà sáàjì. Èmi ọmọ ilé àwọn èèyàn sẹ́yìn ìgbé ẹ̀kú mi ẹ̀kú mi èsì bí ẹ̀sìn mi èsì bí ẹ̀sìn mi ẹ̀yìn mi mú mi. Òṣìṣẹ́ ọlọ́sọ̀ sára olówó ọmọ ilé àwọn èèyàn sẹ́yìn. Bí ìgbà tí àsáwọ̀ ràkúnmí tọ́ba sáwọ́ tàbí ilé yẹn kó lọ kéèyàn ní ká àkúyè má sì tèmi kéèyàn ní kó bẹ kó bẹ kó bẹ ọ ọ wà jẹjẹ ní ọlọ jẹjẹ lọ́dọ̀ lówó rẹ. òtí ọlọ́ sọ̀rọ̀ àlẹ́ ọ̀sọ́lá àwọn sàrọ̀ wá sí èdè sọ́ọ̀mà dá àwọn ẹ̀jọ́ náà ní sọ́ọ̀mà dá ìlú rẹ̀ ẹ̀jọ́ náà. òtí ọlọ́ sọ̀rọ̀ sáà tẹ̀lé bẹ́ẹ̀ ni ìmọ̀ dá àlẹ́ ìlú àmì wọ̀ torí pé gbogbo gbogbo yín pátá ẹ̀ dídí ọmọ ẹ̀dí àmọ́ gòrò ẹ̀jẹ̀lì lẹ́yìn tí ó ní ìmọ̀lẹ̀ iwájú tí ó sùn ní lẹ́sẹ̀ ní átàlù ìlú nítorí orípa àlùwàlá tẹ̀sí gbàtẹ̀ wà láyé. àdìsọ wa nínú sọ̀rọ̀ Muslim bákan náà látọ̀dọ̀ àbúrò rẹ̀ rà lórí káwù yìí náà òtí ọlọ́run náà àìsàn ṣe pé wàá ní fárá tó lọ́n alẹ́ káwù. ألا لا يركبن رجال من حوضي كما يجاب البعير أضل أناديهم ألا هلموا فيقال إنهم قد بدلوا بعدك فأقول سرقا سرقا òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àdìwọ̀sọ́lá ó ní alẹ́ fọ́lá tuntun alẹ́ fọ́lá èmi ní kọ́ sáájú ilé mi háwù yẹn èmi lè yà kó fi wọlé rẹ̀ níta wọlé rẹ̀. ala layuda layuda danna gbèjà lọ́wọ́ nípa òde ẹ̀jẹ̀ tí ẹ gbọ́ àwọn èèyàn kan bẹ tí wọ́n máa kọjú wọn tí wò ní ilé débi háwù òde òdìsí ọlọ́run sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èèyàn ti máa lé àbúrò tó sọnù ọgbọ́n olówó ẹ̀ tí yóò di dàbí padà bí ká padà bí tí ń bọ̀. àníbọ̀ sọ́dọ̀ àyọ̀sọ́ ẹgbẹ́ ṣùgbọ́n ònàdí ni àlà àdúgbò ìmọ̀ ìwọ̀ ìgbé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ pẹ̀lú ọ̀ àmọ̀lẹ́kọ̀ọ́ àwọn sọ fún yìí pé iná òun kọ́ ní bá dàlú báyà àwọn yẹn ti pa àwọ̀ ẹ̀sìn lẹ́yìn rẹ̀ wọn ò sí islámù mọ́ bídíà ni a ti mọ̀ ti láwọn sí islámù bídíà fún wọn gbádùn òṣèlú àtàtà ló wọn àwọn sọ pé sọ̀rọ̀ pa sọ̀rọ̀ pa ìgbéjì náà sì kí ọlọ́pàá máa bẹ fún ẹyà àtàkété àtàkété. lórí káwọn ìbákan náà àdìsí bí náà tó wá nínú sọ̀rọ̀ mùsùlùmí látọ̀dọ̀ Abdullahi bin Amr bin al-As ọlọ́pàá yẹn sí i. ní òṣèlú ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀sá sọ pé háwùbí masíra tó ṣáà wọ́n sọ̀rọ̀ àyà وماء أبيض من الورق ورق وريح أبيض من المسك وكيزانه كنجوم السماء فمن شرب منه فلا يظمأ بعده أبدا وجل صلى الله عليه وسلم صلى الله عليه وسلم gbogbo ní káwọn rẹ ṣe fẹ sí kí ṣiṣẹ́ tí ó ṣe lára gbàgbé ìwà ọmọ náà ọjọ́ lọ́sọ̀rọ̀ àlùfáà fẹ́ bí حوضي مسيرة شهر حوض من omi adáfúnfọ́nà ó sọ̀rọ̀ níjọ́ ní àìkíyàmà bí ìrìn oṣù kan lórí ilẹ̀ ẹlẹ́fẹ́ ni ó ṣètò nípa ọ̀tún àtòsí rẹ̀ ìgbó àtọ̀wò rẹ̀ nígbà tí àwọn ọ̀rọ̀ àfúnmi tọ́wọ́ àti oṣù kan báwo tó fi rìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ́dún bẹ́ẹ̀ lọ́dún sí. wọ́n sọ̀rọ̀ àyáwó sọ̀rọ̀ ọdún yọ wà sá yọ atuwa àti ọjẹ àtúwọ àti dọ́gba tí ó ṣe wà máa wù abúlé gómìnà lèwálé omi rẹ yọ mọ ju fàdákà lọ fàdákà bí ọ fúnpa ẹgbàá mi ẹgbọn wọn akọlẹ wọn akọlẹ lẹ́yìn torí àníbọ sọlọ náà àlùsọ àlùkò yóò kú tuntun lọ wà ní òun abúlé gómìnà lèwálé òun dùn lọ́mọ gbọ́n bẹ́ẹ̀ yọ ọ́ dáa ju òun wà ní tó lè di ayé lọ. Òtí ọlọ́sọ̀rọ̀ náà àlùsàn tó gbọ́dọ̀ rẹ̀ bí wá kì í sá lòó láti bu ní sàmà. Àwọn ife tí ká ló fi máa mú níjọ́ náà ló ń kà ó ju àwọn ìràwọ̀ tí ń bẹ́ sọ́nà lọ. Lẹ́yìn bá tó wá parí ọ̀rọ̀ yìí pé bàbá yìí ṣe nípa mi ní òkàlà omi mi tọ́ bá mu ọkàn máa mú ni kì í pé torí kò wẹ́ gbé ọ. dáàbò fi tẹ́lẹ̀ nù kó tó fi nú àdìdẹ́ náà torí kó di àdìdẹ́ náà àtòkè àdìdẹ́ náà kì í ti ní wáyà ẹni ń pààyàn àbúrò fẹ́ gbé yẹn ní òdùnnà ọ̀hún. yọ̀ọ́ sọ ma ọ̀hún láti rẹ̀ torí bí yóò fi kọ́kọ́ mu omi àtẹ́bí ọ̀sán ọ̀la àdìsọ́lá ìpínlẹ̀ àti àdìdẹ́ náà ló ti sàn wá. sọ̀tẹ́ bá ti ti ṣe tọ́ka sí ẹ kò ní í bẹ̀rẹ̀ pẹ̀lú láyéláyé ọlọ́run jẹ́ àwọn àmì tí mo máa wà ní ọ̀sọ̀rọ̀ àdìsá. nípa àkọ́kọ́ ìlú akẹ́nà àdìsí wa ni mùsùlùmí mùsùlùmí látọ̀dọ̀ ọ̀gá onímọ̀ béèrè lọ́wọ́ àdìsí láwà ní ọ̀sọ̀rọ̀ nípa omi áwùrù yìí tó mú rẹ̀. òṣèlú sọ̀sọ̀ àwọn àṣẹ pé aṣáájú wáyà mílíọ̀nù lábàá wà á dà mílíọ̀nù àṣẹ yẹ إصابعا يمدانه من الجنة أحدهما من ذهب والآخر من ورد وجرى صلى الله عليه وسلم omi adágún táwọn ọmọ mi yóò mu níjọba ìyá mà nígbà tí ẹ bá wà láì tẹ́tẹ́ gba ìdájọ́ ó funfun ju wàrà lọ bẹ́ẹ̀ náà sì ni ó dùn ju oyin lọ bẹ́ẹ̀ náà sì ni yẹ̀wù tó fi ìmì sàrà. ìzáàmù yẹn omisi omisi omisi yọ ọmọ ẹ ẹnlọsẹdẹ lórí wásaapù omisi yọ ẹbí ìzáàmù ó sì bọ́ sẹ́jẹ̀ káwá báyìí àwọn yẹn kò kí wọn lọ <laughs> ìmáàmù ojú àwọn yẹn lóòlù ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ ìyẹn lóòlù lórí mẹ́fà <laughs> so pẹ̀lú asọ́mọ́ ó ti ó ti ó ti ń gbé ìjọ dàgbà ó ti ń gbé kú ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ àdébíwọ̀sán ọ̀la àyọ̀sán àti gbé ní ìzáàmù méjì ọ̀sọ̀rọ̀ méjì iná ni ó ní tó ń gbómi wá síbẹ̀ tọ́jà pé pẹ̀lú ọ̀sọ̀rọ̀ méjèèjì ló yóò mọ ẹlómi nú ọ̀sọ̀rọ̀ wá wá láti mú àdá náà ìkan bẹ̀ kí ọ̀gbọ̀n òjì ni ìkan bẹ̀ kí ọ̀sìn padà ìní wọ́n fi ṣe ọ̀sọ̀rọ̀ fún láti mú omi àdá náà gbogbo wa wá sí ibi tá a ti ṣe ìdájọ́ ọ̀rọ̀ tó wá nínú sọ̀rọ̀ ìbùkárí. مسلم لا تدع أبو هريرة ولا كل مسلم قل يا رسول النبي صلى الله عليه وسلم وسيدي ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري أنا حوضي صلى الله عليه وسلم أنا sọ̀rọ̀ fún wa nípa omi adágún tí ó wà ní ìta gbangba ìyá àmì tá a fẹ́ ṣèṣirò sẹ́yìn ọwọ́ àtúntì mú ọ̀rọ̀ mọ́ ibi láàrin ilé ìlú tí mo gbé àti ibi mímbà ìdí wa ọlọ́wọ́ sọ di àbàtà kan nínú àbàtà ẹ̀sẹ̀ náà ṣùgbọ́n mímbà yìí mi ò orí áwùjọ mi táàbù yọ gàdí àwọn orí ẹ̀rí ló sì sọ̀rọ̀ báyìí. nǹkan méjìlá tí wọ́n sọ̀rọ̀ báyìí ó sáà sọ̀rọ̀ mẹ́rin ẹ̀ ti mọ̀ pé ilé ìlú bí àdúgbò sọ̀rọ̀ àdìsọ́nà ọkọ̀ kalẹ̀ mọ́sáàsì sì wà lẹ́gbẹ̀ẹ́ débi pé lásìkò kan báwọn sábẹ́ náà sì ti ṣe nìyẹn kájú wọn kọ́ ibi ipò mọ́sáàsì débi pé ẹlòmíì bàbá ní wọn gbé ẹsẹ̀ jáde ní káàrẹ̀ lẹ́yìn ilé rẹ̀ ní mọ́sáàsì ọ̀rọ̀ sọ lásìkò kan lẹ́gbẹ̀ẹ́ sọ̀rọ̀ àdìsọ́nà yìí pé kájú sí ojúlé rẹ̀ àti káàrẹ̀ kó sí kó làwọn ọ̀dọ́ láti. ẹ̀mí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ó ṣe dẹ́rẹ́bà ní ọ̀bẹ kọjá lọ́dọ̀ rẹ̀ mí ọ̀tá ti ní ọ̀pọ̀ bá kọjá lọ́dọ̀ rẹ̀. àníwọ̀sá mi gbogbo ẹ̀ bá ní ilẹ̀kùn kéékèèké kan tó kù sí wọn kó sí ojú ẹ̀ kó. àfi làwọn bá tún ìkànnì ẹ̀fílẹ̀ ìlà ọ̀ káwùfà káwùfà ọ̀dẹ̀ ẹ̀ gbogbo káwọ́kàlà ní kasara ní kó síjú ẹ̀ àtàwọn àti nìkan ní omi lẹ̀ eléyìí sọ ọlá nínú ọlá ní ẹ̀fọ́ àgbàdo díẹ̀ la gbogbo bá sí ojú ilé wọn kò mẹ́ ṣùgbọ́n ilé àdúgbò sọ̀rọ̀ náà àyọ̀sọ́nà àti mọ́sálásí ń lọ ẹ̀wọ̀ torí àyọ̀sọ́nà ní ìsìn ẹ̀sẹ̀ńṣẹ̀ mọ́sálásí ó ti dàbí ẹni pé ó ti kú ilé àdúgbò mọ́sálásí yàrá ìta náà mọ́sálásí pàṣẹ ẹ bá ti wọlé mọ́sálásí báyìí ẹ hàn rí i kódà mi máa dúró lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ tí wọ́n máa kírun mọ̀ kàlẹ́ dénú lé wọ́n ti sílẹ̀ wá ẹ bá fẹ́ ṣe ziyara ní wọ́n sọ́lá lọ́wọ́ àdìsọ́lá yọ kàn lọ síwájú rẹ̀ yọ lọ bàbá sàrà yọ wọlé láti rẹ̀ láti òfin bá pọ̀ nínú ọba pọ̀ ó lè gba bí ọlọ́wọ́ ìlú àkọjá nígbà ìkọ́kọ́sọ wájú lọ́sọ̀tà sàlámù alẹ́ ìgbéyàwó sọ́lá lọ́wọ́ yóò sún ẹ̀ gbé bí ìgbésẹ̀ ìyọ̀gbà méjì asalaamu aleyka ya abawake yóò gbèsè kan síwájú sí asalaamu aleyka ya ọmọ o ti káwọn mẹ́tẹ̀ẹ̀ ta tiẹ̀ wà lórí nǹkan kò sẹ́ni mi bẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ ta. láàrin ilé àlejò sọ́dọ̀ láàrin ọ̀sánlá tako bíi tíkẹ́ rẹ̀ parí sílẹ̀ ọwọ́ á ní nígbà nílá rẹ̀ nítòsí báyìí nígbà tí máa ń mú títí máa ṣe ó túbà ìdí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ ìdí kọjá kò pé ibi dàbí mọ̀ lẹ́rẹ̀ láti lọ sáà mọ̀ gbọ́ wọlé lórí tí wọ́n ti kú túbà. nígbà tí wọ́n fẹ́ tún mọ́sálásí ṣe tí wọ́n ní ìdí láti wú kú ní kùkù tó ń gbé ló ń gbé ní à láì sí èèyàn. àní lọ sáà pé pé ó wù kí wọ́n mọ̀ lórí tó bẹ̀rẹ̀ àní lọ sáà wà fún wa ní sọ fẹ́ wà ní ìdí àjẹ náà kọjá ẹ ẹ máa lọ wá dájọ́ tó wà fún orí mímbà yà ti wọ sọ́nà àlọ́sọ́nà àmì tó ti ṣe mímbà yìí ti wà mẹ́. ìmáàmù yòókù tó bá wà nínú ìdílé títí tàbí kò mẹ́ tó bá ti fẹ́ ṣe kó gbà jìnnà ìdí mímbà yìí ni ọ̀nà. ńgbàgbọ́ wa sí náà yọ wà sẹ̀sẹ̀ bọ̀ síbi mímbà yìí tuntun kí wọ́n ti sọ́wọ́ wájú ìbẹ̀lú tó wà lọ́dún yìí. so mímbà yìí ẹ̀ láàrin nígbà yóò sílé rẹ̀ rọ́ọ̀dì tí a ti bẹ̀ ọ yàtọ̀ sí gbogbo rọ́ọ̀dì bẹ̀rẹ̀ ha òun kúkún lọ́wọ́ àwọn rọ́ọ̀dì yòókù àwọn pupa kálífà àmọ́ bí ọlọ́run bọ̀ láti sàṣọ́lá ọ̀tọ̀ àti sàṣọ́lá ọ̀tọ̀ fún àwọn àti sèké máa bẹ́yìn tàbí tí wà ní bàrí rọ́ọ̀dọ̀ tó ń bẹ́ẹ̀ yá àti dáadáa láàrin ilé mi sí mi bàrí mi ọlọ́ọ̀bà àti ìjọba yọ ọ́ sọ́ di àbàtà kan lọ́ àbàtà àjẹ́ náà tí kókó wà tó fáyìn tí fúláwò oríṣiríṣi wà bẹ́ẹ̀ lọ́nà wọn ṣe sọ ni tí túmọ̀ sí pé ẹ bá wà mọ̀dínà kó gbìyànjú kó sì bá dà láàyè kò sí àṣẹ kankan tó wá ju lọ kírun àbí kankan tó wá kírun ń bẹ yí báyìí rárá àṣẹ tó wá tó wá fún gbogbo mọ́tálásì ìgbé ìlú bí àbá ti ní mọ́tà olórí ìlú bí àbá ti ní ibòmíì lọ pẹ̀lú kíni ní àgbà one hundred thousand ti Madina fifty thousand ti bẹ́ẹ̀ lè lọ sí five hundred so ti Madina one thousand sorry ti Madina one thousand ti bẹ́ẹ̀ lè lọ sí oní five hundred apákan ní ìmọ̀ ọ̀rọ̀ yẹn apákan ní àti mọ̀ ọ̀rọ̀ yẹn àti nàgbà apákan ní ká ní sọ́sọ́lá lọ́wọ́ sí gbẹ́ngàn lórí mọ́sídìí àhàlà sọ́lá tó fi mọ́sídìí àhàlà ìrún nínú mọ́sálásí mi wọ́n abáfẹ́lẹ́ òkú extension abáfẹ́lẹ́ rárá òkú extension bẹ́ẹ̀ náà ní mọ́tà ẹnu wọn kò lórí gbogbo àgbègbè mọ́tà pàápàá wọn àwọn kì í mọ̀ ká one hundred thousand ní ládàá abáfẹ́lẹ́ náà ní bẹ́ẹ̀ náà ní Madina nígbà tí wọ́n sọ̀rọ̀ náà àyè sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ láti bẹ́ẹ̀ wọ́n ní àyè Madina tó hàrà mọ́ máa bẹ́ẹ̀ ní àá ìlú Madina yìí ìlú ọ̀wọ̀ ni láàyè bí o ní ìní haramtu Madina kàmá harama Ibrahim Makkata wọ́n bẹ náà ike kọ́ sọ Madina ìlú ìlú ọ̀wọ̀ mo ti jẹ́ pé Ibrahim ló náà ṣàdúrà lórí Makka tó fi di ìlú ọ̀wọ̀ lẹ́yìn ìgbà náà sọ sọ́ra àti ẹ̀wọ̀ inú àlá rẹ̀ ike bẹ́ẹ̀ nà á ìlú ọ̀dọ́ láàrin òkè tó wà lẹ́yìn ìjàmbá lọ́sibí òkè tó wà ní mahatọ́tù níjà ó wà ní Madina ó jìnà síra ìgbé láàrin rẹ̀ ọ̀wọ́ ni wọ́n bá àwọn mọ́sálásí àti ìṣàṣọ́ra lọ́dọ̀ àwọn ọmọ náà mọ́ nínú náà ìwọ ọtí bẹ mọ́sálásí àti ìṣàṣọ́ra ní bẹ̀rẹ̀ ó kú ẹ̀sìn ìṣẹ̀yẹ ṣùgbọ́n àyè ráwùlọ̀ yìí wọ́n dá yàtọ̀ rọ́ọ̀dù ọ̀tọ̀ ni wọ́n tẹ́ bẹ̀ ẹtí ọ̀bá mọ̀ tí èkó Madina òbílẹ̀ ní bí apá àti oṣù wá sí ní òun lóru ilé ìgbà tó gbọdọ̀ àbí tàbí tàbí jẹ̀dá ìgbà ìlú ìmọ̀ ọmọ yóò fi wá wá wá wá wá wá bí rẹ̀ lóru kalẹ̀ ó ní àti ó láti bí nìkan bẹ̀ ṣé five million ló pè yàrá yóò ti jẹ̀ ó ní five million wà tó ó three million ṣùgbọ́n ìgbà bẹ́ẹ̀ lọ sí náà pọ̀lẹ́pọ̀ rẹ̀ pọ̀lẹ́pọ̀ rẹ̀ nígbà ọ̀rọ̀ dáàbì ẹ̀sìn ní pé àwọn olórin yẹn tó ní kó olówó wá ní ní sí olórin ọba níyọ. àdéhùn àwọn bàbá rẹ pé bàbá wọn bàbá wọn bàbá wọn wà ní ẹjọ́ fún ìbàdàn ni ó mú ẹ̀sùn wọ ìbàdàn tó fi dá tó fi dùn kó wáyé táwọn yẹn fi ṣe gbogbo kọ gbogbo kọ táwọn yẹn jẹ́ ní ìsọ àwọn yẹn ń sọ kò sí Yorùbá kan tó wọn ti jẹ́ làwọn yẹn wọn ti jẹ́ bẹ́ẹ̀ abdulrahmani abdulkinika nígbà táwọn ọmọ yìí dédé ọmọ ẹsìn dé ní ọsàn wọn ló kọ àwọn ọmọ àwọn ọmọ yìí náà ní ẹni wàá tún dẹ́kun lórí lọ́kàn wọn máa gbogbo olúwa yìí ní ẹ̀yàn bẹ́ẹ̀ lọ sí ìbàdàn kan náà lọ́wọ́ sọ àmì lọ́wọ́ lọ́wọ́ àtúntò sí o nípa sí fún fún àwọn náà sí o. àyẹ̀wò ọ̀sán ọ̀la àyọ̀sán fún àdìdì mi máa báyìí náà tí wà ní ìbàdí ìyàwó láàrin ilé mi àti mímbà mi ọ̀nà ọba àdìgbẹ́ ọláyọ̀ sọ di àbàtà gánì nínú ọba àdìgbẹ́nà bọ́tọ̀ bá ti ṣe ìbáàdà bẹ́ẹ̀ ní ayé ọ̀tún lọ́bẹ̀ tó bá tó dàgbé àwọn. òsì ọlọ́sọ̀ sọ́ra àwọn tó gbogbo àmì ń gbà yí àlá àwòrán mímbà mi mò ń dúró sí nínú mọ́sálásí yẹn yóò sì ní ibi tí àwọn òbí ọ wà gbọ́ wá ní bàbá àdìyàmọ̀ fọlọ tí wàá ní tó ń gbé muhammadu anabi wa sallallahu alayhi wa sallam. ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ló ní yẹ ẹlẹ́ẹ̀ka ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà ona ìyáàmù náà ti kọ̀wé ìlànà àdéṣúró mi nínú ọ̀rọ̀ mi lọ́dọ̀ ti rà níyà. lẹ́yìn bàbá tó ti mú ní ẹgbẹ́ áwù bí ara ẹgbẹ́ àti mú ní bẹ̀rẹ̀ lọ àti mú mi ní àti káàkiri àbò wa wà níbi tá a ti fẹ́ ṣe ìdájọ́ fún àsìkò tí ó nà pẹ́ lọ́tọ́ ní kí n ṣe ibi tí ó ti wá fún sáré fún mi ti ha ìgbà wa dé nílò. àwọn yọ wá fún kálukú ipe gbóòdà sí wá sí báyìí. ibi tá a ti wá gbéra lọ síbi ìtẹ̀lẹ́ ẹ̀kíkè yẹn òun náà ní tá a pè ní aṣàbáàtò ìkùbọ̀rọ̀ ìpè ṣíṣe ńlá tálákọ̀ọ́ tí ó ṣẹlẹ̀ tí ó da ìdí àmọ́ ẹsẹ̀ ní ṣẹ́sà fún lọ́fẹ̀. ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó da ìdí ìpè ṣíṣe nípa ìpè ṣíṣe yìí. àkọ́kọ́ mẹ́nu bá oríṣiríṣi ìpè tánàbí ọ̀sán àdá àdìsọ́lá tí ó sì ń jọ bẹ́ẹ̀ kí á ní sókí torí pé kò tó ń jẹ́ ẹgbẹ́ níta fẹ́ púpọ̀ ṣùgbọ́n agbọ́dọ̀ mẹ́nu bá orí tó lè tó mọ́ra wọn. a tẹ̀sẹ̀ wá mọ́nu bá ìpè àkọ́kọ́ tó jẹ́ àṣàbá àdìsọ́lá gbọ́ a tẹ̀ sọ àbí sọ̀rọ̀ àkàrẹ̀. ìtì ń jẹ́ pé náà nígbà tí ìbá wa àtìkọ́ ó ti dẹ̀bi kọ́wá wá alágàtà tí ó bò ń bẹ ẹjọ́ bẹ́ẹ̀ sì pẹ̀lú lọ́rẹ̀ iná ìdílé ìpè nígbà tá a bá wà ní ààyè yìí tá a fẹ́ gba ìdájọ́ yìí tí ìdájọ́ òsì tí ì dé ọlọ́ọ̀pá àlejò ọlá ó ti sàdé òkú ń bọ̀ kò sí lè ọlọ́run bá wà á fi mọ àwọn kan nínú èèyàn apákan náà àwọn àbá àgbẹ̀ pé àwọn onímọ̀ ni torí tí wọ́n máa tọ́ka sí fún abágbéra lẹ́ẹ̀kan ó túmọ̀ pé ìmọ̀ kan ti ń bẹ fún wọn lé ayé tó náà dé kí wọ́n rántí rẹ̀ láti kìyà wọn torí wọ́n máa wọ́n lọ bá dáhùn wọ́n sì sọ ìròyìn tó fi dẹ́ni ẹ̀ sáà fún sẹ́ńtì èso onímọ̀ tó lè sọ inú àwọn tí ẹ tẹ̀lé àwọn ànábì ọlọ́run iná ni wọ́n ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n àbúrò rẹ̀ ń ṣàlùlá. ibi àwọn tí ká nígbà sọ́dọ̀ náà àyè sọ́dọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀tẹ̀ wájú ọlọ́run kọ́ wa dájọ́ láàyè dá. ìpè tí ó gbúlò ní ọ̀gá ìkíyàmà májẹ̀mú méjì yọ̀ọ́ wà mẹ́ alákọ̀ọ́kọ́ mẹ́rin pé ibùdó láì tààlà ìṣáfi ayé sọ̀rọ̀ ọlọ́run àdìgbọ́lá ọmọ ẹ̀jẹ̀ tó ti ọ̀dà pẹ́ níyẹn ibi kọ́ wá síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì rídọ̀ ọ̀la ìtàhálà ìlẹ̀mẹ̀ṣọ́gbó ìlà ọlọ́run sì ti dúró wípé kọ́ wá síbẹ̀ náà òun ọ̀dọ̀ tó sóńtì láti abẹ́rẹ́ májẹ̀ méjèèjì wípé ọgbẹ́rọ̀ pé àwọn yẹn fẹ́ ti ń ní lẹ́bi pé àwọn yẹn wọ́n di alákàtà àwọn wájú ọlọ́run tó sì bẹ̀ bá wọn jọ lẹ́yìn ìyá tó jẹ́ kó ní ṣíríkù ní ẹwà wàlá yọ̀dọ̀ ní ìgbà àdìgbò tó bọ̀ ayàwòrán àdì ọlọ́run àdìgbọ́lá kò ní yọ sí ẹbọ láíláí fáwọn ẹrú sí rẹ ògbé kàkà yìí yẹ ọ̀dàrí ayé rẹ ọ̀dàrí àmọ̀ rẹ tọ́ba ti sẹ́kọ̀ tó kú síbi ẹ̀ ọ̀kan òṣèré nílùú o sì inú ẹ tí ó sì bẹ̀rẹ̀ lé bí wọ́n wà gbàgbé ẹ o sì inú ẹ tí ọmọ ọlọ́mọ yẹn fẹ́ fẹ́ ló sì pẹ̀ o lè ó dúdú ara ẹ. àwọn yẹn náà fẹ́ tí ò ní ṣe ìṣirò ẹsẹ̀ rárá rárá kò ní ìdìbò ṣe ìṣirò ẹsẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ ni ẹ̀tọ́ torí ẹ̀kọ́ àlàkù ìná kí lọ́fẹ́ máa ṣí sẹ́ ntọ́jẹ́ kókó kọ́jẹ́ méṣì ẹnu ti bàjẹ́ yẹn ọlọ́run tó bá dùn sọ́dọ̀ lọ́wọ́ tọ́ba gbèsè bọ́ iṣẹ́ rẹ ní ìgbà tí ọ̀sẹ̀ tí ọ̀rẹ́ bọ́ lọ gbogbo ẹ̀ bàjẹ́ iṣẹ́ rẹ ní tí ọ̀rẹ́ bọ́ lọ gbogbo ó sì bàjẹ́ nítorí ẹ̀ bọ́ lọ́sẹ̀ bí òwúrò ni tọ́wà lẹ́nu bí ìwọ ìwọ iṣẹ́ tí wọ́n ṣe iná ẹ̀ ṣe ìlú wọn ṣe òjò pé èèyàn gbọ́dọ̀ jìnnà ìjọba àwọn èèyàn kan ronú ronú dáhà ní sẹ́yìn ìtúbí ọ̀sùn lè dá ìsọ̀rọ̀ láàyè. ẹ̀jẹ̀ àgbọ̀dọ̀ àdébí wọ́n dá wọ́n dá gbogbo pa. àdébí ọ̀sọ̀rọ̀ láàyè Ah, ẹ máa wá ìdáàbòbò lọ́dún yìí ìdáàbòbò ọ̀dọ́ lọ́dọ̀ wa. ìbẹ̀rẹ̀ bọ́nu ńgbọ́ bá ní ká lọ sáàjì àdébí dábọ́ọ̀lù àdébí ti jẹ́ lóbi lọ sáàjì ọ̀fẹ́ sọ ní ìgbà mìíràn. ẹlẹ́mi mo ní sọ̀rọ̀ mi mo fẹ́ ẹ̀yìn náà ẹ̀yìn náà ẹ̀yìn ìgbà mi láàbẹ̀ tẹ̀kíníkì ọ̀la àbúrò mi tẹ̀kí ẹ̀mọ́ sọ̀rọ̀ nígbà bá mi wà ẹ̀ àti owó ti dé ha olùkọ́ bẹ́ẹ̀ tó tọ́ gbólóòtọ́ àlù tó lò mọ́ àti kọ́nà tó yọ ọdún sí ọ kó tó kú ló ìwọ lọ́ọ̀gbà tanilà lọ́ọ̀gbà tanilà kìtàníọ́ wọ́ọ̀dì sọ̀rọ̀ tiẹ̀ kí ni ọ́ kí lọ́ọ̀ mọ̀ gbólóòtọ́ àjẹká lò mọ́ ọlọ́ọ̀gbà lò fẹ́ dàrú ó ti lọ agbọ̀dọ̀ tó ní kí ìṣòro náà bẹ̀rẹ̀ kó ìṣòro ọ̀fẹ́ kọkọjá tó náà wà nígbà tó kápá olè kọjá ìlú kọjá kára lọ. dáì sàṣì ọ̀tọ̀ ṣàdúrà ṣàdúrà tọ́lọ́ ti mú kú mọ́rùn pé torí àdúrà rẹ̀ nìkan lọ́lọ́ ti mú kú ọlọ́run ti mọ̀ pé yóò ṣe ọwọ́ sí ṣàdúrà kó ti gbàdúrà rẹ̀ ó ti wà náà àkọlé ọlọ́run tọ́wọ́ àpòpá bí máa ṣe rẹ̀ ni àbí náà ká lẹ́nu ìtàn pọ̀ ni tó ń tọ́ra rẹ̀ jẹ ẹ̀tọ́ bọ́ náà ká nìkan bóyá nǹkan náà ti sàásàásà ti tiẹ̀ tí ọ̀rọ̀ mọ́tò ọ̀hún mọ́ kú tiẹ̀ kú náà ká nìkan tiẹ̀ ní ọba àti tí ò sínú súnà ní gbàgbà àṣírí tẹ́ máa ń lò àṣírí tẹ́ máa ń lò irọ́ ní bẹ́ẹ̀ àti òṣogbo àti òsì tí wọ́n lè ní tí ó ẹgbẹ́ bùkátà ọ̀dọ̀ gbọ́n kò sí inú ẹ̀sìn tí mo gbàlérò pẹ̀lú lọ́ní jẹ́rẹ̀ kò sí inú wa kò sí wa máa bọ̀ ní ládùú àná náà ni kò sí inú wa wa ó wà lẹ́ àti wà lẹ́ gbogbo ní ìdí àdúrà kẹ́ni kan tó wá pé ọkọ̀ kọ̀ọ̀kan igbe suwana kẹláì kan ni o sì yẹ báyìí alihamdulilayi kan ni o sì yẹ báyìí yọrọ yọrọ ní kẹlẹ kò sí inú ẹ̀sìn wa ọbẹ̀ kú sí ọlọ́mọ tí mo bá ti wọ ọ̀nà tí wọ́n bá yọ sí ọ tó fi máa sìn tó fi máa kú lówó lówó ó dàbí kó bẹ́ẹ̀ sànú rẹ ni ó lè gbé pé ọ̀tá yìí nígbà wá bẹ̀rẹ̀ nígbà wá náà bá gbà pé ọ̀tá ah, yìí níta bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ pé ọlọ́ọ̀bà àyíkẹ́ ọláyọ́ yọ̀ọ̀dá fóńtì láti ṣe bẹ́ẹ̀ yóò sì jẹ́ pé ọlọ́run ti yọ́nú sí fóńtì wípé ńgbọ̀ bá ti tẹ̀tàn ní ìsèkéde o ní gbàgbẹ́rẹ́ lọ́lọ́run fi sọ fún àwọn sọ́ọ́dù bá kọ́ra pé máa ń dálẹ̀ ìyẹ̀sùpáwò ìdáhùn ìlà ìdílé tàbí ìṣèfẹ́ wájú ọlọ́run tó bẹ́ẹ̀ dàbí kíá àwọn káàkiri wọn sọ pé máa máa dà kúlò ó kí láyé kọ́ọ̀tù ìmọ̀ ní akíndàgbà ìṣèlúpa àwọn òṣà kékeré táwọn ń sìn ọlọ́run náà ló ní ẹ̀ ọlọ́run yẹn bá ṣẹ́ pọ̀ àwọn mọ́ọ̀bù àfúnbọ́lọ́ tọ́bádà ìdí àwọn kódà àwọn oúnjẹ alága àtàkì wọn lọ sọ̀rọ̀ iwájú ọlọ́run òṣà ti á jẹ́ tí wọ́n á sì bẹ̀ wájú ọlọ́run. من ذا الذي يشفع عنده إلا بإذنه وسنتنا كل سبيل lọ́dọ̀ ọlọ́run ẹ̀ pẹ̀lú ìyọ̀dà ọlọ́run. ọlọ́run tó sọ wáyé fún àìpẹ́ iná bákan náà ní sọ́ọ̀tì àbíyá àyà twenty five sí twenty eight. ọlọ́run ni wà má àbísálí náà ní kọ́díríkà ní rọ́ṣúlẹ̀ ilá lórí ilé yìí. أنه لا إله إلا أنا فاعبدوني وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباده مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشركون. رد Abia, Ayah 5, verse 8. ọlọ́ni wa máa arísádínà ní kọ́bílíkà ní rọ̀ṣùlùmí àwọn ọlọ́ kò sí òjíṣẹ́ kata síwájú orí anábì sọ̀rọ̀ láàrúṣọ̀rọ̀ ilé àánú ilé ìlú àfikọ́jẹ́ pé a ti fi sẹ́ránṣẹ́ sí anáwùlá ilá ilá àná pé kọ̀sẹ́nì kan tọ́lẹ̀ lọ sí ìjọsìn ní gbogbo ọ̀nà ní ìgbà àti ìjọsìn kọ̀sẹ́nì kan tọ́lẹ̀ lọ sí ìjọsìn ilá àná àti ìmì ọlọ́run fàákùdùn fáwọn sàlàmìyà yẹn ajáde ìwé náà ní kẹrọ àti o gbogbo ọ̀nà ní àbí lẹ́tọ̀ sí jọ̀sìn kò sẹ́ni kan tó lẹ́tọ̀ sí jọ̀sìn àbọ̀lọ́ ọlọ́ọ̀ni tó gbọ́n gbogbo àwọn ànábì ọlọ́ọ̀ni kásádùá fi ṣe ìjọba ìfún mi ara àjọsìn ni ara àjọsìn ni ẹ bá bẹ nǹkan ní ẹ̀yìn ọlọ́ọ̀ni kódà kó ṣe iṣẹ́ ọmọ mọ́ríàmù lọ́bẹ̀ẹ́ kódà tó o bá jẹ́ wájú nígbàdí àdúgbò sọ́lá láàyè sọ́lá ẹ̀ kọ́kúrẹ́ àdúgbò sọ́lá láàyè sọ́lá tọ́ba ní àdájọ́ ẹ̀rí àtọ́nù gbèsè ayé ìdíkèké olóko rẹ̀ àdúgbò ọlọ́dún wẹ̀wẹ̀ òdìbá mi ni ẹlòmí ọ̀nà ìwọ àdébí ẹ̀rí yàtọ̀ ìwọ kàbá jẹ́ ẹ̀rí yàtọ̀ à èdè kí wọ́n pọ̀ nínú ìlú rẹ̀ èdè ìṣẹ́bọ̀ èdè ẹlẹ́bọ̀ kí wọ́n wí ìlú rẹ̀ ó gbogbo lọ́dọ́ èdè òbí gbórí gbúgbọ̀ ìkejì lọ́dọ́ àdúgbò lọ tún bá lọ́dọ̀ ọlọ́run tó tún wẹ̀wẹ̀ kọ́ padà sínú Islam ntọ́lọ̀ ọ̀gbọ́n gbogbo àwọn àdébí ọlọ́run ọlọ́run kan promise the very body iná àlà ayé tuntun ayé yìí ṣe rákàbí wàyà tó tún máa dùn nàdá àníkàlẹ̀ máa ń yà ṣá ọlọ́ọ̀bá àdébí ọlá kò ní sàmúlùkù bẹ́ẹ̀ kankan ọ̀sẹ̀ bọ́ ọlọ́ọ̀dọ́ rẹ̀ ṣùgbọ́n tó bá yàtọ̀ òkú òkú lórí tàwọnìdù ó ṣe ṣìnà ó tó pa àwọn tó bá ṣe ṣìnà pọ̀ sẹ́yìn tó tó bá jà wà ní àdùgbà ah, ọlọ́run ní orí ìjìnlá ẹ̀dá ah, iṣẹ́ ẹ̀ṣẹ́ ń fi pọ̀ jù ó ṣe ṣìnà ó tó pa àwọn tó bá ṣe ṣìnà ó tó lóyún ní nǹkan ẹ̀ ó tó là. ṣùgbọ́n tó ọ̀gá wá ti kéwú lórí tàwọnìdù ọ wà níbi fífi ọlọ́run tó bá wọ náà akọ́ wọ́n bá wọn lọ ó lè dojú kó fún ọ kìí ṣe kìí sọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tó náà ni àtẹ̀wò sí lọ́wọ́ rẹ̀ yẹ̀fọ́ alóòfin lè máa fa lókè máa yá ṣááwó wà kókó mọ́wó sáfùrà wò àtọ̀rọ̀ àwọn ìdọ́gba wọn náà yóò ṣe pẹ̀lẹ́ kò sí dọ́kọ̀ ìrádà rẹ̀ lọ́ba lọ lórí yẹn ṣùgbọ́n ti sọ ìrádà rẹ̀ fún wa lórí kúkúrú ipe kò sí bẹ́ẹ̀ bá ti ṣe bọ́ fún ọ̀tán yẹn oúnjẹ tán nù yọ ọ̀rọ̀ àti nùnà ni. ọlọ́ọ̀ni ta fi ránṣẹ́ sí gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú rẹ̀ yẹ kí wọ́n gbọ́dọ̀ sí tẹ̀sán ilẹ̀ yẹn lọ. wà kọ́ ló ta ṣáda ọ̀rọ̀ àmọ́ wà dáadáa àwọn èèyàn kan wọn lọ́wọ́ ní ọlọ́ọ̀bá aláàánú jùlọ ohun ẹ̀dínkan láàyò bí ọmọ àyànfẹ́ sọ̀bẹ̀hánà tó tó fún ọlọ́run ọlọ́run mímọ́ ní gbogbo ọlọ́run balẹ̀bí bá a lò mọ̀tàrà mọ́n. àwọn ànábì yẹn àwọn òṣìṣẹ́ yẹn àwọn ẹ̀kúsí ọlọ́run ká pọ́n wọn léde ẹ̀ apọ́n wọn léde adékáwọn jísà iṣẹ́ ìyá kọ́ máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn. ọwọ́ àtúmọ̀ sí ẹ wá sọ ọ́dọ̀ wọn kẹ́ ẹ máa lò wọn káwọn ó bí àbùkátà yìí àbúrúlé láàyè. níjọ́ níjọ́ ìjọ sannde làwọn fẹ́ẹ́ máa lọ ilé ìjọsìn ní ìsìn ojoojúmọ́ kó dà wọn tó tọ́jọ́ mọ́ fáwọn àbúrò ìjọ àwọn ògbóyà kí wọ́n máa ṣe ní ẹsẹ̀ kí ní rọ̀mọ̀dá ní ìsìn wọ́n ti fi gbóyà ní pé ní rọ̀mọ̀dá wọn ti máa ju aago tó dà ní àgbà ní rọ̀mọ̀dá. ń bọ̀ jẹ́ pé dáwọ́ ìsìlámì àtẹ̀lẹ́ kó fèsì wọn kó fèsì wọn bó ṣe tó. nítorí àti sẹ́bù ni kìí ṣe tó nídìí kí oṣù wàhálà tó bọ̀lù rẹ̀. ṣùgbọ́n dáwọ́ ìsìlámì àbójú kó fèsì wọn kó fèsì wọn tó. ọ̀pọ̀lọpọ̀ àbó ní máa sòkò máa jó nǹkan máa sòkò máa jó nǹkan ọ̀rá dáàbì ìdílé ẹjẹ mẹ́ta àmọ̀kọ́ gbèdé àdáàbẹ̀ òní jẹba ní máa fọ ọmọ rẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀ náà gbòòrí pàápàá rẹ̀ jó nǹkan ọ̀wà ọ̀pẹ́ òní mọ́mọ́ náà bẹ̀ mọ́ ọjà wa fún mi jẹ́ òkùnkùn mẹ́sì. gba àwọn bá rí ẹni tó nǹkan tí mo sì rí wẹ́ẹ̀ ní ògbésí ayé wọn ó ń ta òbí <laughs> sẹ́ẹ̀kì dáwà dọ́dọ̀ tiẹ̀ lọ́nà tó gbà dáa ìyàwó tiẹ̀ náà mùsùlùmí ni kò sí ta àbá rẹ̀ tó nǹkan kò fún ìwé kókò lé rẹ̀ dọ́yẹ kó bínú kọjá ikú kó lọlé wọn ó ní àfọ jó nǹkan jó nǹkan lùmọ̀ bọ̀ sí lọ. àgbélọ́fẹ́ máa jó kọ̀ọ̀ra ẹ̀lẹ́mìí bẹ́ẹ̀ máa ti wá sí mi o tó ní àbò ọ̀ra táà fi ọmọ táà ní ọmọ àbò táà ní ọmọ òwe àti ìjọba ní gbogbo ọ̀tá wọn yìí lò òkété gbogbo ẹ̀ lọ́dọ̀ ra ìlú de lọ́dọ̀ tó ń jó mọ́ra wọn kí lọ́ fẹ́ẹ́ ṣe ní gbèsè ayé rẹ̀ lọ́ fẹ́ẹ́ sì yọnu àwọn nǹkan àwọn nǹkan náà làwọn àìsàn náà tí wọ́n bọ̀ ṣiṣẹ́ lọ́ fẹ́ẹ́ ṣe. òní ìdí ká tẹ̀mọ̀ sí wáyé dínà púpọ̀ wá ti ń jó pọ̀ mọ́ra wọn wọ́n lè kó akẹ́wò tí wọ́n gba gbogbo yẹ pátápátá tó ní sẹ́kù nítorí ká bẹ́ẹ̀ dé sẹ́ńtòrí kọ́ wá jẹ́ adìẹ onímọ̀ ọlọ́run ní gbẹ́jà ìyá lára ìyá wọn. ẹ̀bọ̀ wò tí ò sí ẹ̀kẹ́ tó máa lára rẹ̀. ìyẹn tó sẹ́pẹ́rẹ́ wọn lè tún dì wọ́n lè tún fi sínú òkè tí ọwọ́ abẹ́ kan ní kése. ọkọ̀ mọ̀dọ́gbọ́ fún ní àgbàgbà bí nǹkan. wọ́n dá ju táńdá yẹn lọ. ìgbà mi máa mọ sọ́ọ̀bù nígbà wá di ojú sí wọ́n ti mú bíléèdì lọ àdúgbò ẹ̀fẹ́ ó gbẹ́rù jáde lọ́wọ́ àti gbé báyìí láì wọ́n sàrí bẹ́ẹ̀ náà ìgbèjì wọ́n fẹ́ jẹ́ tọrọ àjù sínú omi kódà náà àwọn afá wa pé ń bomi bá gbóná sáré tó jù rẹ̀ má jọ jẹ́ pé omi wọn máa gbóná bọ̀ yóò ti máa jẹ òrùra gégégégé kò tó nítorí àdìsọ̀rọ̀ sí ní ọlá àtúwọ̀ ẹ̀kọ́ ọ̀lẹ́sára àti ọlọ́run bá bàtẹ̀ ẹ̀kú nǹkan ẹgbọ́dọ̀ sí dáadáa sí ìgbàgbẹ́ ẹ̀kú náà. bí ẹ bá ti báyìí ti mọ ọ̀rọ̀ pọ̀ ọ̀nà tó sọ àná ọmọ tó wá sọ́nà kámọ́rin lọ bá nílẹ̀ ní ilé bí ló ẹgbẹ́ àwọn ẹyọ ọmọ kankan àwọn ọmọ kan tó dọ̀lá àwọn ọmọ ẹ̀ ọmọ ìyá ọmọ fúru báwọn tó yẹ kú bẹ oògùn sí bẹ àgàtí sí bẹ gbogbo ẹ bẹ ọlọ́mọ ìyá ọmọ sì kò lẹ́wà. àtìgbà àgọ́ takùn bàbá fẹ́ dán ọ̀rọ̀ bàbá fẹ́ bọ̀ ọjà tuntun máa lọ tiẹ̀ lọ́wọ́ sí wàá ti bọ́ ọ máa ń lọ sí ní ilẹ̀ ìgbàlá òbí ó lè gbé ìwà ìdílé dọ́kà mọ́ bọ́ọ̀bà sì gbọ́ ọ̀gbọ́n bẹ́ẹ̀ dà rẹ̀. ọlọ́ni wa kọ́ ló ta kádà rà náà ló wá dáadáa wọ́n fẹ́ rárá wọn sọ ìgbà wọn bá dà mú ó ní ohun ẹ̀yìn lọ́mọ sọ̀rọ̀ àná tó tó kù wọn lọ́wọ́ nínú ẹni kọ́ lọ́wọ́ báyìí bá a dùn mọ́kàrà mọ́ ẹrú sí ọlọ́run làwọn àtẹ́bí ọlọ́run jẹ́ tọ́lọ́ ń pọ́n wọlé pẹ̀lú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọn láàyè sí òun náà fún ìbílẹ̀ náà wù yìí wò lè gbájú àjọ ọlọ́run sọ̀rọ̀ láti kí á máa dé wà òun bí àwọn ìyá àmọ́ lóhùn àti láyé àti láyé kí á mọ̀ àti ọlọ́run kọ̀ sí sẹ́sẹ̀ yàtọ̀ mọ́ bẹ́ẹ̀ náà èdè yé nítorí ṣẹlẹ̀ káwọn wáyé ayé ọlọ́run mọ̀ wà máa kàlífà fún un nítọ́sẹ̀lẹ̀ nígbàtí a kò lórí ilẹ̀ ọlọ́mà wà láàyè sọ̀rọ̀ ní ilá bí màmí ọ̀tọ́ ọ̀tọ́ ọ̀pìn sàtìyàtì ìmọ̀sílẹ̀ tó rúurú. wọn ò ní síbẹ̀ fún ẹnì kan nínú àwọn olùtẹ̀lé wọn àfẹ́tọ́nà bá ti yọ sí kò fẹ́ lábẹ́ rẹ̀ ni wọ́n rí pẹ̀sẹ̀ náà. ìpẹ̀wọ́ wa jẹ́ àpọ́nlé fún wọn ọlọ́run ti yọ tó pé yọ àwọn ànábì ọlọ́rọ̀ wa pé wọ́n wá sí pẹ̀lú àjọ náà yálà ìwọ náà máa gba àjẹnà. wàhùn mi ní kásìyá ti ní ìmọ̀síwò ẹ àwọn èèyàn wọn yí àwọn ànábì ọlọ́rọ̀ yìí wọ́n máa bẹ̀rù ọlọ́rọ̀ wa àlejò ọlá. májàmú kìíní májàmú kejì o ta ní ìyọ̀ǹda látọ̀dọ̀ ọlọ́run àti ìyọ̀ǹda sẹ́ńtì ẹ̀rẹ́sì pẹ̀lú ọlọ́run gbàfẹ́ ọlọ́run wa kó jọ fún wa nínú àwọn àyà míì tí òun lè sẹ́pẹ̀tì ara kálọ̀ wọ́n kúrò àtúntò nẹ́ẹ̀dì àyà thirty twenty four dé twenty six ọlọ́ni abúlé ní sáàlì màkàmánà bọ́lá ń sọ bọ́lá ń sọ ìṣèjì bọ́lá ń gbé dé lẹ́yìn tó sọ ọlọ́run sọ ní kura kò sọ ní kura ní kọ́ máa ń kàn mí ọlọ́run kẹ́kọ̀ọ́ sí wa yìí. amúlílé ní sáà ní فلله الآخرة والأولى وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى فلم يعمل الإنسان ما تمنى صرم وما يقوم به يقول تبعتي فما تنفع اسمعي فلم يعمل kìí ṣe gbogbo tó bá wá láyé ló ṣe tó bá jí òkú dìde bó yóò rò sí bẹ ní ọkàn rẹ kó n tó fẹ́ lé ó yóò ju tiwọ́ tó wà lórí ẹgbẹ́ náà lọ. kájúwà màkàmá ni hóòkù ni hóòkù ni hóòkù ni hóòkù ni hóòkù ni tí kò fi ṣe lẹ́nu. amúlélé ní nsáàni màtàmá nná sọmọ ẹdẹ ènìyàn tó lé gbogbo tí fẹ́ ní ayé kò lè rí pálí ilà ilẹ̀ àti àwọn ìkúwúlá ilé ayé àtàlìkì àmà ọlọ́dún ìlú bẹ̀. èyí ọ̀wà lórí òun náà ní àdìdánná ìníkàlùkù ọmọ sapátọ̀ ọmọ sáré ẹ̀ olùwó ọlọ́lá oníyì onígbò onígbà ọ̀làwò olùkókò bàbá bàbá ọ̀pẹ̀láyé oníyàwó obìmọ̀ sẹ́kọ̀ ọ̀bá wa ti á ti gbogbo ẹ̀ tó tó àrọ̀rọ̀ kò ní ìrìnnà rẹ̀. àwọn onílé ìrìnnà sáàdì tàmánà gbogbo àwọn táàdì alẹ́ náà ó nínú ẹ̀ ní òlé níná kò ṣeé ṣe ó nínú ẹ̀ ní ẹlòmí olùwó ìyàwó oṣù bẹ́ẹ̀ yọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ náà yóò gbìyànjú gbìyànjú kò ní rí ọmọ kò ní gbọ́ kó kò ní bí màmá náà wọn lẹ́nìkan nígbà tí òbí ìbá ń sin ìbá tó kú bíyà rẹ̀ yíyà rẹ̀ ó sì pé àwọn yẹn ó ti dá lọ ó ti wọ wọ́n ti jẹun lọ rẹpẹtẹ lélẹ́ náà bá fi orin sí táwọn yẹn ti jó lọ rẹpẹtẹ lélẹ́ náà bá dé nìkan pé lábájá ọmọ ni ó sì yẹ o à ẹkún ìmọ̀ ọ̀dà là ẹkún wa gbé pé kí gbogbo agbọn ló ṣe dùn tó òun ò sì máa lọ́kọ̀ bí lọ́wọ́ tó kọ ẹ̀ jáde lọ́wọ́ ni ọmọ ní oṣù yẹ o lọ́wọ́ di ẹkún lọ́wọ́ di ẹkún agbóbájà ibi tó gbé lórí ìfẹ́ ní yóò fi ba àpẹjẹ. bọ́lá ṣiṣẹ́ nìyẹn amúlélé ẹ̀ẹ́dẹ́sáánì àtàmánná wọ́n tó ń kówó òlú jẹ́ ibi orí sọ́ọ̀wù akóbíbi yọ lọ́rọ̀ oníbi gànà kò ṣeé ṣe. Ànábì wa sallallahu alaihi wasallam ó ní tọ́lọ̀ ń bá dé pé àárín òkè méjì bí ṣe máa ń fẹ̀ tọ́lọ̀ kó gbòdì kalẹ̀ pé ìwọ gbogbo gbòdì tó wà ní ẹsẹ̀ kan ní ẹ̀bá ni à máa yẹ ti máa rí mú wúlẹ̀ wúlẹ̀ wúlẹ̀ wúlẹ̀ tẹ́ẹ́rẹ́ tẹ́rẹ́tẹ́rẹ́ báyìí tí wọ́n bá rí fún ọmọ ìdùnnú kó tó mọ wá sí kó fi lè fìjọ kó lè wé kílò tọ́ba ń bí ẹ̀sẹ̀ tọ́ba yìí áá wọ́n mọ ẹni ọ̀kì tọ́ba jẹ́ kílà àwọn òkè méjì ọlọ́run wá wúwo jù bẹ̀ bá mú ọwọ́ ní lágbájá lónìí yóò tún wọn àtàwọn àyè pé à ìgbìlẹ̀ òsùpọ̀ wà lójó wà ìgbìlẹ̀ òsùpọ̀ méjì gbà sí ẹ̀ ń <laughs> bọ̀ bá tún pé méjì latamanna ayẹ̀kú nàlàkùn àríkà ọ̀rọ̀ àní sàṣàlà tọ́lá máa tún ṣe tó tún pé méjì yóò ti kú ọ̀nà kíkiri ìbá tún pọ̀ bá tún náà lọ kíkiri ìbá tún mẹ́ta ìbá wa pa ìyẹn ọ̀rọ̀. wàlá yamla jawfa ibn adam illa. ìlà tura kò sí tí ó tí ó tu ọmọ ẹ̀dẹ́ yẹn àkọ́kọ́ ló ní ìkọ́kọ́ ló sáré. kìí gbàmù nìkan ni ó tó ká ló gbọ́ ti dábàá ẹ̀ náà ẹ̀ gbogbo ewé dúdú ọ̀nà tó gbogbo wa pé ah, ewé dúdú iṣẹ́ àtún báyìí ẹ fi ẹ fi ẹ fi sísì ni ẹja tẹ̀ ẹ̀ máa ń bẹ̀ bọ́ àtẹ̀wéjú àtẹ̀kọ́ ń darí ó ti tó yẹn náà nù gbọlẹ̀ ewéjú àtẹ̀kọ́ wa ẹ̀yìn ló tù gbọlẹ̀ ó ti ká ta yóò wọ́ wa. amala wí ti gbogbo ẹ̀ kò sí ibi tí o ti wá sí lọ́wọ́ á tó ibi tó ti wà yìí. ojú ọmọ náà sì ni ìjọ ọmọ náà sì ni ìjọ ọmọ bá ti ní bísíǹsì ẹ̀rọ bá sọ sí ìta yóò tún máa ronú borí yóò tún máa ni ìjọ lórí lọ́dọ̀ sí lọ́ba àdúgbò àdàmù yẹn. wọ́n ní abúlé ìsáni ni sọ̀rọ̀ ẹ̀dí ìyẹlé gbogbo tí ń شفاعتكم شيئا àìmọye màláìka tí ń bẹ sọ̀rọ̀ tó ṣe yí pé ìpèsè wọn tí ń bá bẹ́ẹ̀ ṣe kò lè rọ̀ ọ̀yàn lọ́wọ́ kíní kan lọ́wọ́ màláìka náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ó sì pé ìṣá wa. ilá nígbà àti àyíyá dáná ńlá olùmọ̀ yíyá ṣá wáyà bá ẹ àtúntò náà bá yẹ jọlá lẹ́yìn ìgbà tó bá jọ ọ̀dà fẹ́ ń bá fẹ́ nínú àwọn màláìka yẹn tó sì yọ bẹ́ẹ̀ náà ní inú sọ́ọ̀tù kọ́ra ayé àwọn ọmọ náà fà ní ọ̀rọ̀ àná ẹ̀ ọlọ́ba ní adúlọ́lá tó ń wá ẹ̀ ṣe alówó náà gà á ní ìjìbá rẹ̀ bàkúlíyà ti sì wà rọ̀bì nàṣà wáyà táwọn àtọ̀ ọ̀rán sọ̀tọ̀sọ̀tà látàwọ̀ bí i àríwájà ń wọlá. gbogbo ayé àtúbà jẹmọ́ra wọn tọ́lẹ́ lómi yọ ọ̀rọ̀ àfíìsì tètè abala ẹ̀wà ní ma fi ọlọ́run sọ̀rọ̀ bọ̀ gbọdọ̀ sọ̀rọ̀ tètè mẹ́sàn rẹ̀. ọlọ́run àdìgbà sọ pé wọ́n yẹ sí àdúgbò nẹ́gbà àdì ti bá àdì ó bí ọ lélẹ̀ nígbà òní ọ̀rọ̀ àwọn òkè ó sì rí tọ́jú ọ̀gá ìkí àmà àwọn òkè gidigbo ti bẹ́ẹ̀ àti bòmíì fàkúlíyà ìsìnkú àwọn ìnáṣ wàyàdáwùwà ọ̀rá sọ̀sọ̀ba yóò di ilẹ̀ gbàgbàgbà yóò tẹ̀lé lọ́dún ìṣòwò kankan bẹ́ẹ̀. látàrọ̀ bí ìhà ìwájà òǹwàlà àwùjá ó ní ibi kankan tí ó tẹ̀nu ó rí sí nìkan tí ó sì ọgbọgbọ tí ó tí ó dàbí ẹtí rẹ̀ kò sí mọ́ gbogbo kíláàsì lọ ni. yàwó wọn ní iye tẹ́lẹ̀ òun náà ìwájà tí lálùkò sì ṣe lálùkò dìde jọ náà tí ò ní sí pé ẹni kan pàṣẹ nìka ẹni tẹ̀lé fẹ́rẹ̀ èyí ò ní dídé tẹ̀lé kò sí wàkàṣà àtẹlẹ àṣọwà tó lè rọ àtúnáyé. gbogbo pátá ni ó pa lọ́ọ́lọ́ pọ̀lọ́ bàtà jùlọ. fàdà ẹ̀sìnọ́rọ̀ ìlà hamsa ò ní gbọ́ kíní kan àfi kúkú àwọn apá àwọn apá àdúgbò gbìgbìrì ẹsẹ̀ náà ẹ̀ òun náà ni wọ́n pè ní hámúhámú nínú èdè lábáwá òun náà kí èèyàn máa lọ́mọ̀ ọmọ ọkùnrin lásán láì sọ̀rọ̀ jáde ìtẹ́ ìtẹ́ ìmọ̀ lọ́yìn yẹn ẹnìkan kò ní lè sọ̀rọ̀. yàwó wáyé ní látàbà òṣìṣàbà ìlà àmàlí adìláláwò rahman bàbá tí aláwò kàwọlá lọ́wọ́ àmàlí méjèèjì ìjìnlẹ̀ yàwó ìdí níjọ́ tí ilé yọ ṣẹlẹ̀ látàbà òṣìṣàbà ìṣe ìpẹ́ òní wúlò ilà mẹni adínáláwò ramẹ akẹ́kọ̀ọ́ bá yọ̀dá pé ìwọ lábájá wà lọ sí ibẹ̀ wà lọ sí yàrá òkúta òla tọ́lọ̀ sì yọnu sí ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ ẹ̀tí ó gbà pé ó tẹ̀ náà ni ìgbẹ̀yìn ó fi ṣẹlẹ̀. ọ̀rọ̀ wọn máa ọ̀sán náà lọ́dọ̀dọ̀ àwọn òrìlà ọ̀sọ̀ yìí pé kí ilẹ̀ yà rọ̀tún lọ́la mẹni asáàlù náà ti fi ṣàbá àtìkàyọ̀ wọlé kìá ẹ̀dínlẹ̀ òjíṣẹ́ ọlọ́run ta ni ó dére ìkẹ́ rẹ jù tí ó dùn lórí rẹ jù nípa ìkẹ́ rẹ tó bá dé òun àti àná òtí ọlọ́sọ̀rọ̀ náà àwọn ọ̀sán máa sọ pé aṣáájú náà sì fi ṣàbá àti ọmọ ìkẹ́ àmọ́tì mọ̀nkọ́ lọ́lá ìlà ìlọ́lá òkè àdìsọ̀rọ̀ ìkọ́lẹ́bí ọ̀nà ọ̀sẹ̀ ẹni tí ó dére tí ó sọ orí rẹ pẹ̀lú ìpèyè ní àdìsọ̀rọ̀ náà lẹ́ka tó kúrò lọ́lá ìlà ìlọ́lá ẹ bá sọ pé lóko kò sí ẹni ká tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àfọlọ́ káàlì sọ mí pẹ́lú nìyí tọ́lẹ̀ ọmọ ọmọ wà lákọ̀ọ́kàn rẹ̀ ẹ̀kẹ́ ṣe sí mọ́sálásí láyé láyé lábẹ́ wà wẹ́wà mọ́mọ́dún rọ̀ṣọ́lẹ̀ láyé láyé ọ̀gbọ́n kọ́lá rẹ̀ tó ti sáré bà láyé láyé láyé sínú ọ̀kọ́lá mi tuntun náà ìwọ ló ronú sọ̀tún tó ronú tó sì ọ́ ká ọlọ́mọdún láàlá ìdùnnà ẹ̀kúsẹ́ni lọ́tọ́lẹ̀ tó sì jọ sí àbí ẹ̀ ń bá ti wá dé kó gbígbà wọn òun náà ló jèrè ìfẹsísẹ ànábì ọsọlọlọ àyọsọlọ ìdíjọ bẹ̀rẹ̀ yà rọ kọlọ ní káwọn náà ọdẹ tí àyọsọsọ àbò sí bẹ̀rẹ̀ ọ láàjèrè bẹ̀rẹ̀ ìjọ náà. tábà wà wọ́n yà kọ́ra mi á rí i pé lọ fáwọn èèyàn kan àwọn wọlé iná àwọn káàdì àti ẹ tó dé pé ọlọ́run ò tí ì ṣe dáadáa ti gbà bẹ́ẹ̀ ẹ̀ àjẹ́ tó dé mú torí wọn lọ fi má jẹ òsì ipò gbọ́dọ̀ yọ ọdà fẹ tí ó sì bẹ ó sì gbọ́dọ̀ yẹ ẹgbẹ́ nínú òun ti yọ láti gbà fẹ nkú tó wá sí kì í ṣe pé wá sí fẹ káwá tó gbà gbà fẹ rẹ máa lọ rárá o àwọn làwọn sì lù lé ayé téèyàn ọkọ àjọwà àgbẹ àdúgbò lórí ìgbà máa lọ a sì ní ṣe ẹ Ọlọ́run ní òun ò ní ṣe ìlú ẹ ẹ tó mọ gbà fẹ rẹ náà ni ẹ tí ó dìde wá sí pẹ̀lú òṣèré yìí. torí ẹ̀ lọ́wọ́ àwọn àyè gbọ́dọ̀ ní tọ́ka sáwọn ẹ̀yẹ tó lọ́dọ̀ bá kọ́ra ayé àwọn ti dé ìdí pé wọ́n dákú yàwó máa ń la tẹ̀sí sí náà sọ̀rọ̀ láti náà sì ń ṣe é yá wàlá yóò má lómi ní àjàbá àtòm wàlá yóò má lómi ní àdèrò wàlá òmìnirò ẹbẹ̀ wọ́jọ́ náà tó ṣe pé ẹ̀mí kan ò ní kò ní rọ ẹ̀mí kan lọ́rọ̀ ẹ̀mí kan ò ní ṣe ìgbà àǹfààní kankan fẹ́ni níkejì bẹ́ẹ̀ náà sì kò ní gba ìgbà ẹ̀mí kan fẹ́ni náà bẹ́ẹ̀ náà sì ni tó ní àwọn tó tọ̀ bá sí wọn ò ní gba ti dín jọ́nà wọn ò ní gba ti dín lọ́wọ́ ẹni kankan kejì bẹ́ẹ̀ náà sì ni kò ní sí aláwọ̀sẹ̀ kankan nígbà ọ̀gbọ́dọ̀ tó kù tẹ́tẹ́rẹ́ lórí lórí lórí pé ẹ àpò àpò síbi ọlá àpò síbi ọlá ayọ̀ rẹ̀ nílẹ̀ àwọn náà alẹ́ àwọn ni wọ́n àtijọ́ ti máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn náà pẹ́pẹ́ náà lọ́ ẹ̀sìn náàmù ni náàmù àwọn náà bá ti gbé náàmù náàmù lásán ni àdúgbò mọ́yá lọ́lẹ̀ ní náàmù ni jọ́wọ́ àbẹ̀ fún ọ̀sẹ̀. ọlọ́ni ẹ̀mí kan ò ní wúlò fẹ́ẹ́ lùkẹ́ tó bá jọ náà nínú sọ́ràtò bá bọ́ra àyà two fifty four ọlọ́ọ̀bá àdìgbò láti pé yà á ju alẹ́dí iná àmàlù àǹtẹ̀kù mímá rọ̀lákì náà kò mí kọ́bílì àyà sí àyà ọ̀gbọ̀n lábẹ́ rọ̀ bí wọ́n لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون ẹni olùgbàgbọ́ òdodo ẹtìtì máa ná dúkìá tẹ nílé ayé káàsì tẹ fún yín kó tó di ọjọ́ tó ti pé láàbí èrò yìí ẹtì ìdìbò kò sí jọ́nà kò sí títà rírà wàlà àkùnlá ọ̀rẹ́ àyè kan ò ní wúlò wàlà àṣàlà ìgbẹ́dẹ́kan ò ní wúlò wàlíkà ìrùnà òun gbọ́ ọ́ nínú àwọn káàbìrì ni ògidì alábòsí ẹtí ọmọ gbedele níjọ náà ìfẹ̀tọ́lọ́run lé lọ òun náà ní ìfẹ́ àwọn káàbìrì àbí ìfẹ́ fún káàbìrì àbí ìfẹ́ mọ́mí nínú àṣọ tí èdè kọ́lọ́run ti yọ̀ọ̀dá àbọ̀rẹ́jà ti gbàgbẹ́ nínú ẹ̀yọ́ lọ́wọ́ àdìgbọ́lá ló ń sọ fún wa ẹ̀ torí ọjọ́ tó ti lọ ibẹ̀ láàbò sí bọ̀ bá di lọ́la insha àwọn aṣọ oríṣiríṣi ìfẹ́ tí ń bẹ fún àmẹ́wọ̀n ẹ̀mẹ́sọ̀rọ̀ àti àfa wa ìgbà mẹ́rin ìṣẹ́ òkú àkúyà oríṣi ìpẹ́mẹ́jọ lọ́wọ́ àwọn àdúgbò sọ̀rọ̀ àdúgbò àfa wa báyìí àwájú òun sọ pé oríṣi mẹ́jọ náà ni ṣùgbọ́n ọ sọ ọjà àkọ́kọ́ níbi ti àlè ìgbà mẹ́rin ọwọ́ àti mi ní ìdógún òun sọ sọ̀rọ̀ àmẹ́sẹ̀ ìsàlẹ̀ ń ṣàlọ́ àwọn àdọ̀là kọ́lọ̀ اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت